أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الداعي إلى بابه الموفق الموفق من شاء بصوابه أنعم بإنزال كتابه يشتمل على محكم ومتشابه فأما الذين في قلوبهم زيد فيتبعون متشابه وأما الواثقون في العلم فيقولون آمنا به أحمده على الهدى وتيسير أسبابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أرجو بها النجاة من عقابك وأشهد أن محمدا عبده ورسوله أكمل الناس عملا في جهاده وإيابه صلى الله عليه وعلى أصحابه الذين أعز الله بهم الدين واستقامت الدنيا به وعلى آله ومن كان أولى به وسلم تسليما وبارك السلام عليكم ورحمة الله وبركاته قد فاتوا الله وبا ọba tó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim tí a ṣe nínú súra al-Hadid a bẹ̀rẹ̀ lórí àyà lẹ́tàdínlógún 17 اعلموا أن الله يحيي الأرض بعد موتها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يظن أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون إن المستقبلين والمستقبلات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر فالذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون فالشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا صدقات في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما ففي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان فما الحياة الدنيا إلا متاع lẹ́yìn ìgbà tí tó ṣe ìkìlọ̀. lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ ọba tó ṣe ìkìlọ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo wípé àsìkò ti tó tí ẹ̀mí wọn tí ó wà ní òpayà nígbà tí wọ́n bá ń dárúkọ ọlọ́run tí wọ́n rántí ọlọ́run. àti ohun tí ọlọ́run bá sọ kalẹ̀ nítòdodo tí ń fẹ́ alukur'an ó sì kọ̀ kí wọ́n nínà kí wọ́n má gẹ́gẹ́ bí àwọn kan tí ọlọ́run bá fún wọn ní síra síwájú àlùmọ́ àlẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àsìkò pẹ́ láàrin àwọn àti òbíṣẹ́ wọn ọkàn wọn le ń wúwa ìfẹ́ láì bẹ̀rù ọlọ́run wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà láì bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òbílẹ̀jẹ́ ni wọ́n. lẹ́yìn náà ọlọ́run bá ń fún wa ní àpèjúwe irú ìlàkà tí ọ̀rọ̀ ọlọ́run àti wáàbí àti kíka síra ọlọ́run tó máa ní ọkọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́nà wọn sọ wípé ìdáàbò الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون أما أنا ما في أنا وضع أما دين لي بتوتكوتا tí ó tají nígbà tí ó dùn bá wọ̀lé lórí tí ó máa yọ àwọn nǹkan èso rẹ̀ jáde dájúdájú ọlọ́run bá ń sọ àlàyé àmì rẹ̀ fún yín kẹ́ ẹ lè bá ronú kẹ́ ẹ jẹ́ ẹni tí ó máa fi ọpọlọ yín ṣiṣẹ́ àwọn afọ́ onímọ̀ yẹn sọ wọ́n ní ìrìnàmù annàmọ́ subhanahu wa ta'ala يحيي الأرض بالمطر بعد موتها ẹnu ọmọ pé ọlọ́run ọba ọba àlekè ọlá a máa di ilẹ̀ pẹ̀lú omi òjò lẹ́yìn ìgbà tí ilẹ̀ náà ti gbẹ kúrúkúrú tó ti kú pàtó kúrìdò nàbà làwọn nǹkan ọ̀gbìn wọ́n bá jáde láti inú ilẹ̀ náà فكذلك الله قادر على إحياء الموتى يوم القيامة gẹ́gẹ́ bí ọlọ́run ti jí ilẹ̀ yìí bẹ́ẹ̀ náà ló sì ní agbára láti jí òkú dìde lọ́jọ́ gbẹ̀lẹ̀ àṣẹyàmà lẹ́yìn ìgbà tó ti kú sọ́nà. وهو قادر على تلين قلوب بعد خطوتها torí bí èyí kékeré nínú sí ọlọ́run ni òun náà ó tún ní agbára láti sọ ẹ̀mí di ẹ̀mí tó rọ̀ tó dẹ̀ tí òtútù ọmọ wọnú rẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀mí náà ti lè koko. èyí ni pé ẹ̀mí náà òun náà lè jí lẹ́yìn ìgbà tó ti kú tán kọ̀dìbà yẹ́mìnà lẹ́kùn dàdá náà a ti ṣàlàyé oríṣiríṣi àmì àti ẹ̀rí tó ń fi agbára ọlọ́wọ́ bá hàn làálàkùn tá ìlú náà fàṣàṣà ìlú torí kẹ́ ẹ lè gbọ́yé tí ọkọ̀ ọ̀rọ̀ yín ó lè mú kẹ́ ẹ lè fi ṣe iṣẹ́ ṣe. ọlọ́wọ́ bá ó bẹ̀rẹ̀ ááyà yìí pẹ̀lú eré ìlànà ẹnu ọ̀nà gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe ìkéde ìpè ẹ̀yìn ọmọ ìgbé ènìyàn ẹnu ọmọ o ìpè ohun tí a fẹ́ sọ fún yìí òdodo ni so irú àwọn kẹ́lìmà báyìí léyìn ìlànà ìtìgbà mi tó ń pe ọpọlọ èèyàn wá síbi tí a fẹ́ sọ gẹ́gẹ́ bí àwọn akéde tí wọ́n ti máa ń kéde pé kéde o torí kí àwọn èèyàn lè tẹ́tí tó lè gbọ́n sí ọ̀fẹ́ sọ ni. so ọ̀rọ̀ tá a fẹ́ sọ fún yí ọ̀rọ̀ tí ó yẹ kẹ́ ẹ tẹ́tí sí ni kì í ṣe pé ohun tí ó sọ nínú súrà yìí pé ọlọ́run ọba a máa jí ilẹ̀ lẹ̀ lẹ́yìn ìgbà tí ilẹ̀ náà bá ti kú gan ó ń dandan kọ́ ni tá a gbà lérò torí pé eléyìí olúkúlùkù lọ́mọ kò sẹ́ni tó ń ṣe èlébi ipa rẹ̀ ìpè tí ilẹ̀ bá ti gbẹ fúrúfúrú lẹ́yìn ìgbà tó do bá rọ̀ lé lórí ilẹ̀ náà náà a máa jí tí gbogbo àwọn nǹkan ọ̀gbìn inú rẹ̀ ó jáde kò sí iyèméjì ìyèlè ṣùgbọ́n ohun tí ọlọ́run bá fẹ́ fa áńkàlí àwa táwọn gbọ́ sí òun ni pé gẹ́gẹ́ bí ilẹ̀ ilẹ̀ ìṣe jí nígbà tí a rọ òjò lé lórí bẹ́ẹ̀ náà ni ọkàn náà ṣe máa ń bí tí a bá ń ka ọ̀rọ̀ ọlọ́run bá ṣe. bẹ́ẹ̀ náà ni ọkàn náà máa di tí ń bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ọkàn náà máa di tí bá ń gbọ́ wáàdí. so gẹ́gẹ́ bí ilẹ̀ ẹlẹ́ ṣe jí pẹ̀lú omi bẹ́ẹ̀ lọkàn náà máa ṣe jí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba. وليس المقصود من آية إخبار المؤمنين بأن الله تعالى قادر على إحياء الموتى على إحياء الأرض بعد موتها kìí ṣe tí àyà ìgbàlérò ni láti fún àwọn múmìnì ròyìn pé ọlọ́run ó ní agbára àti jílẹ̀ ẹlẹ̀ pẹ̀lú òjò lẹ́yìn ìgbà tó ti kú tán fàdáàdìkà amrún yàtàkìlú nàá gbogbo eléyìí náà náà mà wà láyà tí mo ìmánì ní ìlà bẹ́ẹ̀ ìmánì ẹnì kankan ò lè pé láì jẹ́ pé ó gbà pé ọlọ́run bá lè ṣe léyìí. وإنما المقصود من هذه الآية الكريمة أنت أبنر فلو آية بيان أن المواظبة على ذكر الله تعالى وعلى تلاوة كتابه وفاتي عليه ike tí a bá ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà tá à ń ṣe ìrántí ọlọ́run ọba ní gbogbo ìgbà kúlù dáàlì kẹyọkúlù lẹ́wọ̀ àtàrò tí kò eléyìí yóò laka nínú ọkàn débi pé èyàn ó ní ìpayà ọlọ́run ọba ọkàn yẹn tó ti kú tẹ́lẹ̀ yóò padà jí wọ̀fífọ́ ààbàtì òkúlù yóò sì fi ọkàn náà ní mímọ́ àwọn èrò aburú òní máa wá sọ́kàn náà ka akari mọ́kọrin ìgbà máa yẹn gbèrò àlàlá gẹ́gẹ́ bí òṣòwò máa ń gbé ńlapa nígbà tí wọ́n bá sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ẹlẹ́ tó ti gbẹ ọlọ́ni ní ìdàmú ẹnàmọ́ha yóò àrùbọ́ bá àdàmú òfìhà ẹnà ọmọ wípé ọlọ́run ọba máa fi ilẹ̀ lẹ́yìn ìgbà tí ilẹ̀ náà bá ti kú tán. كما أن الله يحيي الأرض بالنبات والغيث بعد جدها gẹ́gẹ́ bí a ti mọ̀ sí ọlọ́run a máa di lẹ́ẹ̀lẹ̀ pẹ̀lú òjò bí àwọn nǹkan ọ̀gbìn inú ilẹ̀ ẹlẹ́ ohun jáde قادر على أن يلين القلب بعد قسوتها ọlọ́run ọba tó ṣe léyìí ó ní agbára láti jẹ́ kí ọkàn kó lẹ kó dẹ̀ lẹ́yìn ìgbà tó ti lé kókó fún ìbìlẹ̀jẹ́ àti kèfèrí wàyáàdì lòkúnṣù ìyàrọ̀ bá dàbọ̀ lẹ́bìí ha gbogbo ẹ̀mí tó ti sọnù tẹ́lẹ̀ ọlọ́run dá padà sọ sí ojú ọ̀nà pẹ̀lú kíka ọ̀rọ̀ ọlọ́run wọ́n fọ́n ìjòkúrú bá dẹ̀ ṣe dẹ́kì ha bẹ́ẹ̀ ni ọlọ́run ọba máa mú a máa la ọ̀nà lẹ́yìn ìgbà tí ọ̀nà ti tì fún ẹni tó ń wá ojú ọ̀nà bẹ́ẹ̀ ìbànújẹ́ ọlọ́run ọba yí padà sí pẹ̀lú al pẹ̀lú wáàdì gbígbọ́ tolibi silamu الرازي قولي أرانتني إعلم أن الله يحيي العصر قولي ojú méjì ní tútú àkọ́kọ́ ni pé ọkàn èyí tó ti kú tẹ́lẹ̀ torí oríṣiríṣi padà jí tí ń bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tí bá ń ṣe ń bá ń gbọ́ ìtumọ̀ Qur'an gẹ́gẹ́ bí ilẹ̀ ẹlẹ́sẹ̀ máa jí tí a bá rọ̀bù sí lórí. ẹlẹ́ẹ̀kejì ni pé tí a gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé gẹ́gẹ́ bí ọlọ́run ṣe jílẹ̀ lẹ́yìn ìgbà tó ti tán pẹ̀lú òjò bẹ́ẹ̀ náà ni ó jí òkú dìde lóòjọ́ gbẹ̀ngẹ̀ àṣẹyàmà. قد بينا لكم الآيات لعلكم تعقلون dájúdájú a ti ṣe àlàyé oríṣiríṣi ẹ̀rí àti àmì tó fi ń hàn sí ọlọ́run ọba ọba ológo lè ṣe ni lórí ogun gbogbo la'allakum li hadha al-bayan ta'qilun torí àlàyé yìí ẹ jẹ́ni tí ọpọlọ rẹ̀ ó pè é tí ó ti ṣiṣẹ́ ṣe tí ó ṣiṣẹ́ pẹ̀lú tí kùránì sọ yín sọ́nà sí ma ẹ wà ṣiṣẹ́ pẹ̀lú tẹ gbọ́yé wàbíláàlì kàtàláàlì kàná ọ̀sàáàdà níbi lẹ́ẹ̀fì di olóríire nílé ayé àti lójú ọjọ́ ilẹ̀ alkiyama فسبحان الله الهادي من يشاء بعد الصلاة مما قول وضع فيما سوى صلاة ليس بيع كنا والمضل لمن أراد بعد الكمال àti pé òun náà ni ẹni tí máa fi ẹ̀ lọ́nà lẹ́yìn ìgbà tí ó ń tọ̀ bá mọ́nà ìṣìnà kan. وهو الفعال لما يشاء الحكم العبث في جميع الحال أمي ọba tí ń ṣe ń tó wù tí ò sí ẹni tó lè bí léèrè tí ló tó ti ṣe báyìí al-Latif ọba ni al ọba tí máa ń fún yín ní ìrò oúnjẹ ìṣèlúṣẹ́ àlùmọ̀tàán ọba tó tóbi lẹ́yìn eléyìí ọlọ́run tún ṣe àlàyé àwọn kan nínú àwọn olùgbàgbọ́ òdodo tó yẹ pé wọ́n máa ń ná nínú dúkìá tá a ṣe ní áríkì fún wọn tí ojú ọ̀nà ọlọ́run kí ni tí ọlọ́run pèsè lè wọ́n lóòjọ́ gbèdè àṣeyàmà àti àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ ní gbígbàgbọ́ òdodo. kí ni tí ọlọ́run pèsè lùlọ́ lóòjọ́ gbẹ̀gbẹ̀ àlùfẹ́yàmọ̀ ọlọ́run ni إن المصدقين والمصدقات إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم inna al-musaddiqin dájúdájú àwọn tí wọ́n ń tọrẹ ní ọkùnrin àti obìnrin wà aqrabu Allaha qardan hasana wọ́n sì yá ọlọ́wọ́ ọba ní dúkìá ní yíyá tó dáa yudha'afu lahum ọlọ́wọ́ ọba yóò ṣe àlékún orin ní ìlékún ìlékún tó pọ̀ wa lahum ajrun karim bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀sán tó lápàlẹ́ tó tóbi lóòótọ́ gbẹ̀gbẹ̀ àkàyàmà. àfa onímù yẹn kàn ó ní inna mutafaddiqina min amwalihim wal mutafaddaqat lẹ́lẹ́ dájúdájú àwọn tí ń ṣe sádàkà tí wọ́n ń tọrẹ nínú nínú dúkìá tọ́lọ̀ fún wọn lọ́kùnrin àti obìnrin wà á ń kàkùn fi sabilillah wọ́n sì ná dúkìá náà dúkìá náà sójú ọ̀nà àtọ̀lọ́run. nàfàkọ́ọ̀tì tọ́jìrà bí àmọ̀tún sì lòun nígbà tó ń pé nínú ẹ̀mí wọn ẹ̀mí wọn dòfin tí wọ́n ń ṣe wọ́n sì ń ṣe ní ìtìkọ́ àwọn ìṣòwò ìtààrà wọ́n ń ṣe torí àti rí ìyọnu ọlọ́run yọ̀bọ́ àfúláhùn tàwa àbàdà ọlọ́run fi àlékún oore fún wọn torí ẹ̀sán lókè ọ̀sán fún wọn. wọ́n náà ń kó kọjá rí kàtà wá bàjẹ́ bí wọ́n sì tún ní wọ́n ní ẹ̀sán míì lẹ́yìn ilé tó tóbi jùlọ wọ́n wúwo ìjẹ́nà ó ní ọgbà àjẹrà. lẹ́yìn ìgbà tí ọlọ́run tó ṣe àlàyé àwọn múmi ní lọ́kùnrin àtòkèrè tó ṣe àlàyé àwọn mùnáfìkì nínú àwọn tó ti kọjá sẹ́yìn níbi ohun tí ń hàn ni pé ohun tí ó yà wọ́n kọ́kọ́ lóòjọ́ bẹ̀rẹ̀ àtẹ̀yàrá ó ní iṣẹ́ tó gbé ní ayé ṣe torí pé àwọn múmi ni wọ́n ná dúkìá wọn sí ojú ọ̀nà ọlọ́run kí ẹ̀sìn ọlọ́run lè ga láti rí ìyọ́nú ọlọ́run ṣùgbọ́n wọn kẹfẹ́ rí wọn náwó tiwọn láti di ojú ọ̀nà ọlọ́run kọ́ má ga ni wọn náwó tiwọn lójú ọ̀nà ìsúnmi tó ń tí ó rí àwọn lóòjọ́ àtìgbèjì àṣeyàmà. كلمة إن المصدقين والمصدقات في أبقى قالوا شجع مصدقين كلمة yìí láti fi àtàkọ́dùkù ṣíṣe sádàkà giving arms tẹ́lẹ̀ المتصدقين كلمة المتصدقين سعي هو في إدغام الجنوب صح وفي إدغام التاء في صح هو حركة مشددة المصدقين كان كلمة المتصدقين sọ̀tẹ́ abákàtà ló ti ráyà ìyájẹ́ pé àwọn tí wọ́n ń tọrẹ ni lórí pé aṣlù kẹ́límà àlùmọ̀tàfọ́tìtì wọ́n lùmọ̀tàfọ́tìkọ̀ àmọ́ ibùkẹ́fì àti àwọn míì nínú àbá oníkẹ́ra وقع إن المصدقين والمصدقات إن المصدقين والمصدقات ما في شدة من الصرف ورقل وعطيك الصرف غير بدي لكن بلو تخفيف صرف لوريك التصديق التصديق يجب منه ولكي يوم ينبقى so níbi iná lùsọ̀dẹ̀kínà wọ́n lùsọ̀dẹ̀ká àwọn tí wọ́n gbàgbọ́ lọ́kùnrin àwọn tí wọ́n gbàgbọ́ lóbìnrin so gbogbo kìrá méjèèjì náà ni àwọn àfáàtà ìtumọ̀ ní pé iná lùmìnì náà wọ́n lùmìnì tìlẹ̀bí náà تصدقوا بأموالهم في وزور الخير على ذوي الحاجة والفقر والبؤس والمسكنة dájúdájú àwọn múmi òdodo lọ́kùnrin àtòbìnrin wọn tí wọ́n ná sójú ọ̀nà ọlọ́run gbogbo nǹkan oore òní wọn náwó sí yálà kọjá pé ẹni ó ní bùkátà ni àbí kọjá pé ẹni tí ò sí ń bá jà ni àbí kọjá pé ẹni tó wọnú gbèsè àbí ẹni tí ò tiẹ̀ ní pẹ̀pẹ́ wọ́n ti dúkìá wọn wọ́n fi ń ṣe ìrànlọ́wọ́ fún wọn. wàdákà olùmọ́ra bìníyà ti ń kọ́ ìfẹ́ ti ti ha àrùbọ̀ àlùmọ́. nígbà tó wọ́n bá ṣe wọ́n ó ṣe wọn nínú ọkàn wọn nígbà tó wọ́n bá ṣe. wọ́n á ti ṣe torí káwọn èlò káwọn èèyàn ó lè yè wọ́n. wọ́n á ṣe torí kẹ́nìkan kọ́ gbọ́ àbí kẹ́nìkan kọ́ yìí wọ́n ń ṣe torí pé wọ́n wá ìyọ́nú ọlọ́run ọba ni. لا يريدون جزاء ممن أوتوا ولا شكورا wọ́n ní wọ́n ò ṣe torí tí ó lè dúpẹ́ fáwọn bẹ́ẹ̀ sì ni wọ́n ò ṣe torí fẹ́ni tó táwọn ṣe fún kó lè tẹ̀sán fáwọn wọ́n ń ṣe torí ọlọ́ọ̀nù tó àwọn eléyìí bí ìgbà tọ́lọ̀ ní dájúdájú wọ́n ti yá ọlọ́wọ́ ọba ní dúkìá ní dúkìá tó dáa. sọ lóòótọ́ gbẹ̀dẹ̀ àṣẹyà náà ọlọ́run ló ṣe ìpele ìpele tó pọ̀ fún wọn nínú ẹ̀sán títí ẹ̀ léè tó dáa jù omi àlùjànnà. àwọn ni والذين آمنوا بالله ورسله. والذين آمنوا بالله ورسله والشهداء شرف لهم أجرهم ونور الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم so gbogbo olúmìnira òdodo tí wọ́n ń nánú dúkìá wọn torí ìtọ́lọ́rùn pẹ̀lú ìrètí báyìí jẹ́ pé wọ́n ń ṣe torí káwọn tí wọ́n fún kí lè dúpẹ́ fún wọn wọ́n sì torí pé ó lè sàwọn lẹ́sẹ̀kan wọ́n wá ìyọ́nú ọlọ́run ọba ni bí ìgbà yẹ pé wọ́n yá ọlọ́run ọba ní tí wọ́n gbọ́ àwọn èèyàn ni torí pé ọlọ́run yóò tẹ̀sán rẹ̀ fún wọn ní ẹ̀san tó pọ̀ ju tí wọ́n ṣe lọ ó ní ẹ̀san kan ó lápọ̀lé gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé tí wọ́n bá ṣiṣẹ́ kan ọlọ́run ó ṣe ẹ̀san mẹ́wàá fún wọn nígbà míì ọlọ́run ó ṣe tó tó bí ọgọ́rùn-ún méje fún wọn a sì tún máa ṣe àlékún sẹ́ni tó bá wù eléyìí ó ní ẹ̀san tó dáa jù bákan náà walladhina amanu billahi wa rusulihi gbogbo àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba àtàwọn òbí fẹ́ rẹ̀ أولئك هم الصديقون àwọn wọ̀nyí àwọn olólòdòdó àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba àtàwọn òṣìṣẹ́ àwọn wọ̀nyí àwọn ni olólòdòdó wọ́n ṣùwádá òfin dàrọ́ fèrè bákan náà àti àwọn tí wọ́n kú sójú ọ̀nà ẹ̀sìn tí wọ́n kú sójú ọ̀nà ojú ẹ̀sìn láwùn ajòròhún láwùn ajòròhún wọ́n lòròhún wọ́n ní ẹ̀san wọn lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àti ìmọ́lẹ̀ tọ́lọ́wọ́ ṣe fún ọlọ́jọ́ ọdún ìgbà ìyàmọ̀ wọ́n lẹ́bí ilẹ̀ sáfàrù ẹ̀ wá ráwọn tó ṣe tètè rí tọ́lọ́ ó yà ìmoore wà tẹ́sídàbù di àyà tìlà قل والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم àwọn tí wọ́n nígbàgbọ́ sí ọlọ́run ọba àti gbogbo àwọn òṣìṣẹ́ pátá tí wọ́n ìdákàṣẹ yàtọ̀ láàrin àwọn òṣìṣẹ́ àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́nà àti òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n ìdákàṣẹ yàtọ̀ láàrin àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n gbà tó gbogbo wọn pátá láti ọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́ti wá àwọn wo ni wọ́n ní ìgbàgbọ́ báyìí àwọn ni àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe mùúmì ní torí pé wọ́n bà ànábì Muhammad sallallahu alaihi wa sallam lójútẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bà ànábì náà tó ń ṣe ní Jesus wọ́n sì tún Musa àti gbogbo àwọn àlọ́bì ọlọ́run pátá ọlọ́run ọba lọ́rọ̀ wọn látọ̀dọ̀ ọlọ́run ọba ló fi wá. òlà ìta homusọ àgbòkèkò àwọn ọ̀rọ̀ yìí ni àwọn olódodo alẹ́dínà kámúlà tàbíkù bìmàjá àbíyàn gbóso àwọn tó ń pẹ́ ìgbàgbọ́ wọn àti òdodo wọn ó kún pẹ̀lú sí àwọn òṣìṣẹ́ mú wa èyí ti kọ́ àdánù wà kọ́wúlẹ́nu wà ámàlà gbogbo àdìsọ́kàn wọn àti tí wọ́n ń sọ lọ́rọ̀ àti tí wọ́n ń ṣe níṣẹ́ ohun tí àwọn òṣìṣẹ́ fi rán ohun tọ́lọ̀ fi rán àwọn òṣìṣẹ́ rẹ̀. والشهداء عند ربهم لهم ثواب جزيل عند الله bákan náà àwọn tí wọ́n tó kú sójú ọ̀nà ogun ẹ̀sìn ọlọ́run àwọn wọ̀nyí wọ́n ní ẹ̀san tó tóbi jùlọ lọ́dọ̀ ọlọ́run ọba wà lóòrùn àlàárín yóò rẹ̀ kẹ́yàmà àti ìmọ́lẹ̀ wọn tó tóbi lóòjọ́ bẹ́ẹ̀ àlùkìyàmà والذين كفروا وكذبوا بأدلتنا وحجتنا ṣùgbọ́n àwọn tí ó ya kèfèrí sọ́nà tí ó ya ìmoore sọ́nà ọba tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ gbogbo àwọn ẹ̀rí tí a mú wá fún ọ nírọ́ ni wùlára ìta àbò ìjàfẹ́ àwọn wọ̀nyí ni àwọn tí wọ́n mọ̀ gbénu lọ títí fàlà ájùrù náà gbogbo tí wọ́n ayé níṣẹ́ rere wọn ní lẹ́sàn kankan lọ́dọ̀ ọlọ́run ọba wọn là ni wọn الصديق هو المبالغ في قلني أنت مما جاء به الرسول بل في النبي صلى الله عليه وسلم هو في التنفيذ لا في الشيء wọ́n yí pé èméjì gbogbo tí àlẹ́ ta ọ̀sánà bá mú wa gbogbo ẹ̀ ni wọ́n gbàgbọ́ tí wọ́n fi ṣiṣẹ́ sí. so inú eléyìí ló jẹ́ wọ́n sọ ṣẹ́yìn náà àbúbákà pẹ̀lú orúkọ àtúntò ní ọdún tí ọlọ́run mú àdẹ́sà sálẹ̀ ìrìn àjò al-Isra wal-Mi'raj alẹ́ tó di àṣùbà bí àdẹ́sà sálẹ̀ òkú wọn ìrìn àjò tó rọrìn lẹ́yìn náà Abubakar òfin lé ńgbà náà ó lọ sẹ́yìn ìlú níbi ọ̀dọ̀ àwọn ìyáàlì rẹ̀ kan síwájú kó tó dé àlẹ́bùsà àtọ́lá ti fi hàn nínú èyí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ń wọn gbàgbọ́ wọ́n ń ṣe ìmẹ́jì pé a ah, ah, bóò ní oṣù tó ṣe téèyàn lọ irú ìrìn àjò tó dínà báyìí lálẹ́ ọjọ́ kan wọ́n wá lọ ìrìn àjò ọ̀hún nìkan wọ́n tún ní wọ́n mú ìrìn àjò láti ilẹ̀ lọ sí sọ́mọ̀ méjèèjì ọ̀pọ̀lọpọ̀ ló pe ọ̀rọ̀ náà ní rọ́ńgbà náà ṣùgbọ́n sẹ́yìn ìdíra Abubakar òfin lé ibi tó ti ń padà bọ̀ bẹ́ẹ̀ náà làwọn kan ni wọ́n ti lọ sọ fún pé ọ̀pọ̀ ń tára lé rẹ̀ ní lónìí ọmọ lóun lọ ọ̀lẹ́ àjò lati òní láti mọ́síláṣí wà yìí lọ sí bẹ́ẹ̀kì láti bẹ́ẹ̀kì lọ sí ilé Abubakar wọ́n ní àwọn na dàní ṣé bó ti sọnù sọ òdodo ni mo gbàgbọ́ wọ́n ní ní tó tóbi jù bá lọ bóun ni mi ní gbàgbọ́ ní tó kéré báyìí sọ ìdí inú nǹkan ní gbogbo àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba àti èyíkẹ́ rẹ̀ àlẹ́bí mọ̀sánmọ̀ sọ́nà máa wà ní náà àti gbogbo àwọn àtòkùnkùn wọ́n sì wà pẹ̀lú àwọn ṣùhádà lọ́dọ̀ ọlọ́run ọba wọn pẹ̀lú oore tó tóbi tọ́lọ̀ pèsè ilẹ̀ ilẹ̀ ẹ̀wọ̀n àti ìmọ́lẹ̀. àṣùhádà ní tí a gbàlérò pẹ̀lú àṣùhádà ó ní àwọn tí wọ́n kú tó gún ojú ogun ẹ̀sìn àwọn wọ̀nyí wọ́n ń pè wọ́n ní aṣùwàdà àwọn míì náà tún wà tẹ́lẹ̀ ni wọ́n ìwà ṣe pé torí pé wọ́n kú sójú wọ́n ní ìdájọ́ ṣùhàdà ẹ̀bọ̀ wọ́n wá láti ọ̀dọ̀ àkọ́kọ́ náà àwọn oríṣi méjì múmìnì àbóríṣi mẹ́rin alákọ̀ọ́kọ́ nù wọn ni al-anbiya àwọn ànábì ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì nù wọn ni as-siddiqun àwọn olódodo ẹlẹ́ẹ̀kẹta nù wọn àwọn ni ash-shuhada àwọn tí wọ́n kú sójú ọ̀nà ìgbà ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹrin wọn ni as àwọn ẹni rere gbogbo àwọn mẹ́tẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ́nà dárúkọ ní àyà tó sọ pé wà máa ń yúpe ìlàhà wà rọ̀sùlá fáwùlá ìkàmá àlàdínà àmọ́ lọ́wọ́ àléhìm من النبيين والصديقين والشهداء والصالحين ipe gbogbo ẹni tí ó bá tẹ̀lé àlẹ́lì muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí ó bá tẹ̀lé ọlọ́run ọba àti òbí tẹ́ tó sì gbọ́tọ̀ lọ́run tó ní ìgbàgbọ́tọ̀ náà àti òjíṣẹ́ òlá ìtàmọ́ àlẹ́dí ní àmọ́ lọ́wọ́ àlejò eléyìí yóò wà pẹ̀lú àwọn tí ọlọ́run ṣe òre fún àwọn tí ọlọ́run ọba ṣe ìdẹ̀ra fún yìí nínú àwọn àlẹ́bí ọlọ́run wọ́n ti àti àwọn olódodo wọ́n ṣùhàdá àti àwọn tí wọ́n kú sójú ẹ̀sìn. والصالحين التعويلين أو ملائكه هم من كاتيجوري تشوفي لبعض المسلمين ṣùgbọ́n nínú àwọn ṣòhádá àwọn míì wà tó yẹ pé kìí ṣe pé wọ́n kú sójú ogun ẹ̀sìn torí àdíìsì tí a nínú tírà Imam Ahmad wípé ẹ̀lẹ́ta afọ́lá ń di àwọn kàádé rẹ̀ léèrè kan pé ما تعدون الشهيد فيكم فتأمي رفيق من شهيد من مني بابا تعالي بس من قتل في سبيل الله أمي عوتي وقع لجوان وجوانتي أنبقى صلى الله عليه إن الشهداء أمتي إذا لقليل tó bá pé àwọn tó pa sójú odò ẹ̀sìn nìkan ni ṣùhàdá àjẹgbẹ́ ṣùhàdá nínú àlùmà lẹ́gbà ọ̀kánà àwọn ọ̀pọ̀ orí àwọn tó pa sójú ọ̀nà ogun ọ̀pọ̀. ó ní àlẹ́gbà ọ̀kánà bẹ̀rẹ̀ sí kàwé wípé alùpàtúrú fi sọ̀rọ̀ ìlà ṣàhárà tí wọ́n pààyàn sójú ojú ojú ẹ̀sìn ṣàhádà ni wàlbàtùn ẹni tí inú irun tọ́pa ṣẹ̀yìn dídò náà wọ́n ọ̀rọ̀ ẹni tó tẹ̀lé sínú odò sínú omi ṣẹ̀yìn dídò náà wọ́n lù fàṣà obìnrin tó kú nígbà tó fẹ́ tó ń rọbí tó fẹ́ bímọ ṣẹ̀yìn dídò náà wọ́n àti àwọn tí wọ́n kú ní àsìkò àjàkálẹ̀ àrùn ṣẹ̀yìn dídò náà so gbogbo àwọn eléyìí wọ́n ní ìdájọ́ ṣẹ̀yìndí lóòjọ́ gbèsè àṣeyàrá. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم àmọ́ àwọn tí wọ́n ti tètè rí sọ́nà rẹ̀ tí wọ́n mọ ọba lọ́kan ṣoṣo àwọn tí wọ́n mọ ọlọ́run ọba nílẹ̀ta lọ́kan àwọn tí wọ́n ń ṣẹbọ sọ́nà ọba tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ìjọkan tuntun ọlọ́run ọba wọ́n sì pe gbogbo àwọn ẹ̀rí àti òdodo tí àlejò sọ̀rọ̀ máa wà ní ọ̀sánlá tó bí wọ́n nírọ́. أولئك أصحاب النار خالدين فيها أبدا àwọn eléyìí àwọn ẹni títí láéláé

sọ pé wọ́n ò yẹ wọ́n ò gbò wọ́n ń tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n sì ń ṣe ìrántí ọlọ́run ọba wọ́n sì ń tẹ̀lé gbogbo àṣẹ ọlọ́run ọba ṣùgbọ́n ẹni tí ọba tẹ̀lé ẹ̀mí rẹ̀ yóò le koko. ọlọ́run ọba kí ó sọ wa mọ̀ náà. فاعلموا انما الحياه الدنيا اعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل بيت أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما ففي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا قالني اعلم أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد إلهم بما مدد إطلق اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد ẹnu ọ̀nà pé ìgbésí ayé láìbùn eré lásán ni wà lẹ́hùn ohun tá a máa fi ṣe yẹ̀yẹ́ ni wà dínàtùn àzínà ọ̀sọ́ lásán ni wàtàfáàkùrùn bẹ́ẹ̀nà kùnrin àǹtí jẹ́ mọ́ fi ṣe àlùkáàrí láàrin ara yín wàtàfáàkùrùn fi àmúwárì àti pé ẹ máa kó dúkìá jọ wàlàwòláàdì àti àwọn ọmọ. tó gbogbo àwọn tó ń ṣe ní ayé yìí àwọn eré àtàwọn oríṣiríṣi àwọn eré tí ò láǹfààní àti ẹ̀sọ́ tẹ̀ ń ṣe àti mojùọ́ mojùọ́ tẹ̀ ń ṣe láàrin aya rí ayé tẹ̀ ń sáká láti kówó jọ ayé tẹ̀ ń láti bímọ jọ gbogbo ẹ̀ pátá àpèjúwe rẹ̀ kàmátàlì rẹ́yìn àjàbà kòfàrò nàbàṣe gẹ́gẹ́ bí òjò ni tí ó rọ̀ tó ní ilẹ̀ ẹlẹ́ àgbẹ̀ nígbà tí gbogbo nǹkan tó tí àgbẹ̀ yẹn wá gbìn tó hù tán inú rẹ̀ bẹ̀rẹ̀ sí í dùn ọ bẹ̀rẹ̀ sí í jọ lójú tó ń ra ẹ̀rí ìjù tí gbogbo ẹ̀ tó gírí nǹkan tó bẹ̀rẹ̀ sí tó bẹ̀rẹ̀ sí tàn fọ̀tọ̀rọ̀ ọ̀hún ló sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà ló bá rí pé ó bẹ̀rẹ̀ sí pọ́n tó ń ra ẹ̀kú lò kọ́ ọ̀nà yọ padà wá di pàǹtí wàfin áàkìrọ̀tì àgbàbùn ṣẹ̀rí ọjọ́ ìgbẹ́lẹ̀ àìsíámọ̀ fúwa ìjìyà tó tóbi tó le koko ní ń bẹ fáwọn akẹ̀kẹ̀ rí wà máa kírọ̀tù mìíràn máa àti ìforíjìn àti ìyọnú láti ọ̀dọ̀ ọlọ́run ọba fáwọn múmi yìí wà máa kàyà tó dúnìyà ìlà màtá òǹgòrò ilé ayé ìṣe nǹkan kan àyàfi nǹkan tí máa kẹ́yìn àjẹ lásán ìtàjẹ lásán. àfa onímù yẹn sọ̀rọ̀ ó ní ìlẹ́mù ayíwà náà ẹnu ọmọ ẹ̀yìn ẹ̀dẹ́ ènìyàn annama alhayatu duniya la'ibun wa lahu wípé àpèjúwe ilé ayé nǹkan tó jẹ́ bí nǹkan eré lásán ni àti nǹkan àgbàdàn تلعب بها الأبدان أري يوم في الشري وتلهو بها القلوب اميه يوم في الشري وزينة تتزينون بها وصل تنسي تنسي هرائي وتفاخر بينكم بمتاعها أجلو تنسي هرائي تمليو جعلو مقالة تبدو mo ní mọ́tò tó pọ̀ jù ọ lọ wọ̀tàkàkùrù bìláàdàdì fíl àmúwárì wà láwùná àti owó tẹ́ ń kó jọ tẹ́ lọ fi ṣe àlùfáàrí láàrin ara yìí pé mo lówó jù ọ lọ mo bímọ jù ọ lọ nítorí gbogbo eléyìí pátá kàmátàlì mọ́kọrin àjàbà zùrọ̀ ànàbàtọ̀ gẹ́gẹ́ bí òjò tí àgbẹ̀ tó bẹ̀rẹ̀ tí ó sèémà nígbà tí oko rẹ̀ yọ tán tó ń ma yẹ̀yí ju hàgà nàbà tó fàyà ìgbà lẹ́yìn ìgbà náà òní nǹkan oko tó yọ tó dá lójú rẹ̀ yìí lójú rẹ̀ náà ni ó sì ti gbẹ fàkàrọ̀hùn mùsùlùmí bá dà fọ́tọ̀rọ̀ sí ha yọ wà rí pé ó ti pọ́n lẹ́yìn ìgbà tó jẹ́ pé ó fi green tẹ́lẹ̀ ثم يكون فتاكا يابسا متحشما lẹ́yìn ìgbà náà yóò wá dàbí pàǹtí gẹ́gẹ́ bí ilẹ̀ tá a dànù wọ́pẹ̀ áàkìrọ̀tì àdáàbò ṣẹ̀bí ìdílé kùfà lóòjọ́ bẹ̀ndẹ̀ àtìyàmà kò sí nǹkan kan fún àwọn tẹ̀fẹ̀rí ju ìjìyà ẹlẹ́ta ilé ìrùlọ tó le koko wọ́n mọ̀ sí ọ̀tún nínú wáyé wọ́n wá nílé àárín ìmọ̀ àti ìyọnú fún àwọn tó nígbàgbọ́ وما الحياة الدنيا لمن عمل بها لا في الآخرته إلا متاع الغرور إلى أيه الحكام fún ẹni tí ó bá lò ní ayé rí lílo ẹni tó gbàgbà rẹ̀ sínú ẹ̀ àyàfi nǹkan tí máa ń tẹ̀yàn ọjọ́ lásán. ọlọ́wọ́ ó ṣe àpèjúwe ní ayé pẹ̀lú eré wípé nǹkan eré ni àwọn afá àwọn àwọn ọmọ ṣe àpèjúwe nǹkan eré gẹ́gẹ́ bí nǹkan eré tí ọmọdé kó jọ nígbà tí àwọn ọmọdé bá kó nǹkan eré yẹn jọ kò sí tí ó tóbi lọ́kàn àwọn ju nǹkan eré lọ wọn ní ìgbà kẹ́nìkan fọwọ́ fọwọ́ kàn gbogbo ẹni wọn bá fọwọ́ kàn bó ti wù lóò tó wọn ò ní gbà wọn máa sọ fún mi bẹ́ẹ̀ náà ni àwa náà gbogbo táwọn tó ń jọ nílé ayé àfẹ́kọ́ tán àfẹ́ tí nǹkan kó yin jẹ àfẹ́ dínkù tí nǹkan tó bá yin jẹ tó bá dínkù ìgbàmújẹ́ ní bá wa ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí nta àkójọ torí eré nta ọmọ tó bá dín tó bá ń padà lọ sílé nǹkan bẹ́ẹ̀ náà làwa náà gbogbo bá a bá ti ṣe dáa kó bọ́ tán tí kú bá dé kò sí nǹkan kẹta bò lọ. so àpèjúwe yìí tí ò bá wa náà mu ó kúkú bá wa mu torí pé lásìkò tá à ń ṣe ń kó jọ ọjọ́ wa lójú. bákan náà láhùn láhùn orúkọ ni tí à ń fi ń jẹ ìgbádùn àwọn nǹkan tá a máa ń ṣe tá a máa fi ń gbádùn gẹ́gẹ́ bí àwọn tó bá ń wo bọ́ọ̀lù gẹ́gẹ́ bí àwọn tó bá ń wo fíìmù gẹ́gẹ́ bí àwọn tó bá lọ sí bíá palọ̀ tí wọ́n máa mu bí wọ́n ti ń jẹ gbádùn náà ni gbogbo ẹ̀ pátá ọ̀rọ̀ gbádùn náà ni. wàtọ́rọ̀ fún àdáàrú wọ́n ní àwọn tí ń pa òun rẹ́ torí ìròyìn ọba àrùn mọ́pa wọn ti ń pa òun náà lẹ́ tó gbogbo àwọn nǹkan báyìí gbogbo ẹ̀ pátá ìdọ̀tí náà ni àwọn tí wọ́n máa ń gbádùn pẹ̀lú àwọn nǹkan ọtí wọ́n bá lọ síbi iṣẹ́ látàárọ̀ wọ́n bá close tán òní àtọ́fẹ́ rẹ̀ ni wọ́n wọ̀ síbi lọ sí bí àkàlọ̀ kò lè lọ lọ ẹ̀rí èèyàn ní bí àkàlọ̀ kò lọ akọ mẹkáníìkì yóò bá ní fẹ́ bá wá sí òní ní pé kọ́mọ̀dé yóò bá yóò bá ti òní gbogbo ẹni tẹ́ bá rí bí apàdà pẹ̀lú aṣọ mẹkáníìkì yóò kárì àmọ́ wọ́n dáadáa bí wọ́n ti rí ìjọ sí ọdún àìmọye la ti kọ́kọ́ náà náà rí ìṣèṣì wọn ní òní lọ ní pẹ̀lú aṣọ fẹ́lẹ̀ wọn ti lọ sí bí apàdà òun náà ni wọ́n fi lè sí òun náà ni wọ́n fi gbóbìnrin lọ sí ìfẹ́ wọ́n wá padà lọ sílé ó ti rẹ̀ wọ́n ẹlòmíì.

tí wọ́n bá ro mọ inú rò tí wọ́n bá ṣe ìta àkọ́ṣe ìṣirò sẹ́yìn wọ́n rí pé àwọn kan lo àsìkò yẹn ṣòfò lásán ni kò sí èrè kankan tó jẹ nínú ẹ̀. lẹ́yìn àdánù owó tó pa àti àdánù àlàáfíà wọn àdánù àsìkò wọn wọ́n ti pèsè náà. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń gbélé ayé wàzínà. àwọn míì ìjọjọ wọn ló sọsọ tí wọ́n bá sọ̀tọ̀ kò sírú akọ tó wọ̀ níra kò sírú tó wọ̀ ní kéyìí kò ilé tó wọ̀ ní kọ́ òun náà ni wọ́n sì máa kárí rẹ̀ lọ́kàn láàárọ̀ lọ́kàn láàárọ̀ tí wọ́n bá ni ẹ sùn pápá fẹ́ a torí pé gbogbo ìgbà inú ẹ̀rù lọ́wà kí ni tó ń bẹ̀rù dúkìá rẹ̀ torí pé dúkìá ẹ̀ ló ní ń sọ orúkọ ló ń sọ rẹ̀ dúkìá ò ní ṣe ẹni tó ní ẹni tó ní ń sọ ní gbogbo ìgbà ni ó sì lọ sọ bákan náà wọ́n tẹ̀fọ́ àkórò bẹ́yìn lẹ́kùnrin èyí tá a máa fi ń ṣe àlùfáàrí fúnra wa wípé lónìí wọ́n gbà aṣọ ìdínbàgbọ̀ jáde apá wọ́n gbà kò sóbìnrin kan tí wọ́n dákọ̀ tòmí ọ̀gá tí ó tún tún ọ̀gá ti dòdò lọ. àìmọye mú tá a bá wúrú owó tá a ná sórí àjọyọ̀ aṣọ ṣùgbọ́n àwọn a rí pé ó ti tó ṣe ń ojoojúmọ́ náà máa kó àǹkó ilé àǹkó ọ̀hún ìtọ́jà wa náà lónìí bẹ́ẹ̀ ti má sọ wọn ò mọ nǹkan ní ìdúgbò ti má sọ lọ. yorùbá náà lẹ́ẹ̀bà ń bẹ̀ oríṣi aṣọ amúmú tẹ bá mú èkó kéré jù wípé èkó wo rẹ̀ kéré jù wọ́n ní eléyìí o àwọn ọ̀fẹ́ torí pé àwọn èèyàn ní wọn ò ní mọ̀ pé èèyàn ńlá làwọn bẹ́ẹ̀ náà ni àlùfáà yìí tá a máa ń fi owó wá ṣe àti àwọn ọmọ èmi mo bímọ jù èmi mo lówó jù alhaaku mo tẹ̀ka fún hàtà gúrùtù mo nàkà rẹ̀ yóò ṣe máa tẹ̀yìn jẹnu yóò ṣe máa tẹ̀yìn jẹnu tẹ́ máa fi ṣe àlùfáà rí títí ọjọ́ kan láti gbé e lọ sálùkọ́ títí kábàárì kábàárì ọ̀wọ́ aṣọ tuntun tí ọ̀wọ́ láti wé táwa gbé lọ bò mọ́lẹ̀ dúkìá àwọn kan ní wọ́n èyí tẹ́ ti gbogbo ọdún ní sí ni زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحق ذلك متاع الحياة الدنيا والله indahu husnul ma'ab àti lọ́sàn fáwọn ọmọ èèyàn kọjá pé wọ́n nífẹ̀ẹ́ sí àwọn nǹkan ṣáwà ìtẹ́nu ìfẹ́ nínú obìnrin fífẹ́ ẹlòmí omi mẹ́rin lé ó tún ní tó mẹ́rin lọ níta wàlbẹ̀rin àti ọmọ ẹlòmí ó ní tìyàwó ńlé ó sì tún ní ní ìta. والقناطير المقنطرة من الذهب àtàwọn nǹkan ẹ̀sọ́ gẹ́gẹ́ bí gold silver àti àwọn gold àti silver gbogbo ẹ̀lẹ́kúkú mọ̀ àwọn góòlù ara ìyá ara mi ìrọ̀lẹ́ ilé ìtìgbó ní òfin ẹ̀dùn ilé ìmọ̀ omi tó ti jáde wọ̀lẹ́kẹ́ ìlú ìmùsọ̀gbọ̀nà àti ẹṣin gúgùn lónìí àwọn tí wọ́n lówó tí wọ́n ní mọ́tò tí wọ́n ní plane àwọn náà rẹ̀ fún orí tí wọ́n rí pé owó àwọn òkú ìtò láìjọ pé àwọn ní ẹsẹ̀ fúnfún kan papọ̀ mọ́ mọ́tò ẹsẹ̀ ìrìn òní gbòòrò wọ́n kàn máa náwó fún ni wọ́n máa tún ṣe special doctor yóò máa wá tìrìtì. wọ́n lọ àmàhàn wọ̀lhàn wọ́n tún ní oko màálù oko ẹranko kéékèèké oko ràkúnmí gbogbo ẹ̀ ló ń lé lónìí tẹ́ ẹ bá lọ síbi tó ń pè ní gbẹ̀gbù ní Taraba State gbogbo àwọn olórí orílẹ̀-èdè yìí tí wọ́n ti ṣe orílẹ̀-èdè yìí ṣé é má ọ̀gáfọ̀dọ́ gbogbo wọn ní oko màálù lẹ̀ torí pé wẹ́dà àwọn wẹ́dà tó dáa ni wọn ní ìgbà tí wọn lọ forí tó fà. màálù wọn ti lọ tó dáa yìí gbogbo wọn pátá lọ́nà ọ̀kan níbẹ̀. wọ́n fúnra ìrọ̀lẹ́ tó ń jẹ́ ẹ̀yìn kẹ́ríkà fẹ́ bá lọ ọ̀nà tẹ́ gbà ọ̀nà tẹ́ sí láhùlà láhùlà lẹ́nu ti fẹ́ ti lọ. ṣùgbọ́n táwọn bá lọ ẹ̀ńkópítà wọn kù lọ wọ́n sọ̀rọ̀ ọdún ọdún yẹn wọ́n lọ sinmi fún bí oṣù kan àbọ̀tẹ̀ lónìí wọ́n lọ yá òtútù tó dáa gbogbo wọn náà ní òfò màálù wọ́n ti fi máa rí káàkiri wọ́n bá ní ilẹ̀ lágbádá ní olórí kan ní ilẹ̀ lágbádá ní olórí kan ní tó náà ní oko lọ yantirẹrẹ gbogbo ẹ̀ náà pátá owó náà ló wá kówó dáadìka màkà òǹkàyà tó dúró ya eléyìí àwọn nǹkan àgbàdùn lásán tí máa tán nílé ayé òní tí ò tó nǹkan àlùmọ́tà oní tí ò tó nǹkan tí ò tó kéèyàn jẹ dààmú sí wallahu indahu ó sì ọ̀nà ṣùgbọ́n ọlọ́run ọba ìpadà tí kò dáa ní bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tálíkà kútúkútú tí ò ní nǹkan kan lé ayé ọlọ́rọ̀ nílò ìjọba ìgbà àṣìyàn torí pé tá a bá ṣe kìyàsí ọrọ̀ díẹ̀ ní ọgbà àjẹrà kápá ilé ayé gbogbo ẹ̀ papọ̀ kápókò nìkan kòkó. so ọ̀dọ̀ ọlọ́run omi ìgbàdùn wà ọ̀dọ̀ ọlọ́run omi ìpadà títọ́ dá wà tí ò sí bẹ̀rù tí ò sí fòyà tí ò sí ìbànújẹ́ kẹ̀kẹ́ so gbogbo àwọn nǹkan tá a wá kà yìí pátá ọlọ́run ṣe àpèjúwe rẹ̀ pẹ̀lú omi òjò tọ́rọ̀ sóko tí oko náà sì jáde tó dá gbogbo àgbàdo eré nǹkan kan gbogbo ẹ̀ tó jáde tó dá nígbà tí àgbẹ̀ wá ń wo gbogbo àwọn nǹkan yìí tó ń ṣe ìmọ̀ ọwọ́ lọ sùn ọ lọ sùn nígbà tí ó di láàárọ̀ gbogbo ẹ̀ pátápátá tó ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ pátá ló bá tóbi tẹ òótọ́ ni torí pé àwọn mẹ́ta ní mílíọ̀nù ta ní bílíọ̀nù ọjọ́ kan náà láfíríkà yìí tí wọ́n lọ fi bílíọ̀nù fún buhari náà àwọn kan náà ni wọ́n sọ so the same thing náà ni ọlọ́wọ́ ni. kẹ́lìmọ̀ alùpùpà nínú àyà yìí kàmátàdì rẹ́yìn àjàbà alùpùpà táwọn bí wọ́n bá tún rò pé kékeré ni wọ́n ń sọ ọba alùpùpà níbi àwọn afá ni ohun tí wọ́n gbà lérò ni àgbẹ̀ tí ó rò fún omi pùpà torí pé kẹ́lìmọ̀ kúfùrù omi ń tààbò omi ń tààbò kèfèrí jẹ́ kèfèrí nítorí pé ó bo òdodo mọ́lẹ̀ so ìdí nù tí ní èdè Arabic wọ́n ní kápárọ̀ dùrọ̀ àìsàkọ̀ ó àgbẹ̀ ó bo èrè àbí àgbàdo àbí nǹkan mọ́lẹ̀ so ìdí tó fi pè ní kùfà àti pé kèfèrí àgbẹ̀ ni wọ́n bà lérò. وضع يدور على عبد الله بن ابن مسعود رضي الله عنه قل المراد بالكفار هنا قلت يا دليل قلو كفار نبي آية الضراء قل يا وسوره الذين يزرعون الأرض أو كما يؤتونه بعد النزول المطر عليها ليس جدار ليري ويبذرون فيها الفجور wọ́n wá dá àwọn nǹkan ọ̀gbìnlẹ̀ lórí sánmọ̀ kùfàrọ̀ mìíràn kúfúrí bí máa nà kíkà wọ́n sọ wọ́n ní kùfà torí pé wọ́n máa ń bo àwọn nǹkan ọ̀gbìn yẹn mọ́lẹ̀ ni torí pé bíbo nǹkan mọ́lẹ̀ là ń tòlè kúfù ìkọ́ọ̀lù káfàrọ̀ záàrìhù gbàgbọ̀rọ̀hù àwùzọ̀rọ̀ àhù. a ní àgbẹ̀ ó bo ṣe nǹkan ọ̀gbìn rẹ̀ mọ́lẹ̀. so aya yìí ó fi ara pé aya ọlọ́run tó ní innama mathalu al-hayati ad-dunya hayati ad-dunya kama'in anzalnahu minas sama' tí ẹ bá fẹ́ mọ àpèjúwe ilé ayé àpèjúwe ilé ayé dàbí òjò tá a rọ̀ láti sánmà bí ìlàbà kò hàn gbogbo àwọn nǹkan ọ̀gbìn tó wà nílẹ̀ náà ni wọ́n á papọ̀ lójú yẹn mímọ yàkùrù náà ti wà láàán nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń jẹ àti ẹranko wọn hátà ìgbà ọkọ̀bẹ̀tì ọ̀gbọ̀gbọ̀ fún fàá títí nígbà tí ilẹ̀ ẹlẹ̀ bá bẹ̀rẹ̀ sí mú àwọn nǹkan ọ̀gbìn yẹn jáde tí gbogbo ẹ bẹ̀rẹ̀ sí dáa wà zẹ́yẹ̀lẹ́ wà bọ́m̀dà àlùwà àlẹ́hùn tọ́ọ̀dì hùn tí gbogbo ẹ̀ dá tí òdòdó rẹ̀ yọ tó fi hàn pé ó ti pọ́n ó ti fẹ́ jẹ ẹni ó ní yóò wá mọ̀ rẹ̀ pé òun lágbára lórí ẹ̀ wípé agbára òun ló mú kí ọ̀kan òbèèyàn jáde. àtàhà amúrùnà lẹ́yìnlẹ́n àtẹ́wà yóò bá lọ́sàn-án àbálẹ́ bàbá aláwọ̀ àti ìdá àwọ̀ aṣọ di bí bàbá ẹgbẹ́ wọn ti àfẹ́sì ẹ̀ kà á lọ́n bí àm bí ìgbà tí òkè ẹ̀sìn kankan lórí ẹ̀ lánàá كذلك نفصل الآيات لقوم يتفكرون báyìí láti máa ń sàlàyé àyà wa fáwọn tó máa ń ròyìn lẹ́nu ẹrú ló ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ́lá fún nípò owó lẹ́yìn ìgbà wọn kú tán wọn ló lo ọdún márùn-ún mẹ́wàá síwájú tó tó gbàgbé rẹ̀ wọn ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n lo ọdún márùn-ún mẹ́wàá tó tó gbàgbé rẹ̀ ẹlòmíín wà ní náà ti gbàgbé àbí ìgbàgbé èso ìmọ̀ gómìnà sọ́wà ní báwùsí àbí àwọn èèyàn rẹ̀ náà ó ti sú wọn ó ti sú wọn wọ́n gbàdúrà ó kò kú lẹ́yìn ìgbà tó tẹ́lẹ̀ nígbà tí nǹkan náà tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ gbogbo tí bá ń rìn káàkiri gbogbo àwọn àwọn gáàdì rẹ̀ náà wọ́n bàbá rẹ̀ nígbà wọn yàtọ̀ sí gáàdì lórí ọ̀rọ̀ nígbà tí ẹ̀yà gbogbo àwọn akọ tó ga ní ìdìbò yìí rẹ̀ àwọn èèyàn rẹ̀ ó ti rẹ̀ wọ́n torí kọ́wọ́ rẹ̀ ti ṣe wọn kò sí ibi tí òun gbé lọ pẹ̀lú wòsàn ó sì ti darí gbogbo òlú kan kéèkì kan tó tóbi nígbàgbé ó kọ gọ́ọ̀mọ̀ lọ àwọn tó bá dára gbọ̀ǹdọ̀ wọn mọ̀ tó bí ilé ayé ṣe rí ni òun ní òfin ìdí wọn ti gbàgbé àwọn tó sì fún nínú wọn wọn àti pẹ́ẹ́tì wọn ti gbàgbé wọn náà. ọlọ́run ní báyìí bá ti ń ṣe àlàyé ayé àwa káwọn tó bá ní ìròyìn bẹ́ẹ̀ àwọn kan wá wà ọgọ́rùn-ún ọdún lórí wọn à sọ̀rọ̀ wọn àwọn kan wà ọgọ́rùn-ún wọn sọ̀rọ̀ wọn àwọn míì wà ti ẹgbẹ̀rún ọdún lórí lẹ́yìn ìgbà ti tán ń sọ̀rọ̀ wọn ọ̀la kọ́ ipò kọ́ ṣùgbọ́n àgbàgbé wọn torí pé ohun tí ó kójọ ń gbà náà kì í ṣe téèyàn máa gbàgbé kì í ṣe téèyàn máa gbàgbé. وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان bákan méjì ni fún àwọn tó ń gbélé ayé ọ̀run tí lẹ́yìn ìgbà wọn bá kú tán wọ́n padà sínú ìjìyà ẹlẹ́sẹ̀ ilé ìwé àti kọ́yẹ́ pé wọ́n padà sí àforíjì ọlọ́run àti ìwọ́nú ẹ̀ so ọlọ́run conclusion wa ni wọ́n mẹ́rin àyà àti dúnìyà ìlà àmọ̀tá òǹdòrò ilé ayé òjẹ́ nǹkan kan àyàfi nǹkan gbàdùn péńtì tí wọ́n máa ń tẹ̀yàn níbòmíì ọlọ́run ṣe àpèjúwe ilé ayé gẹ́gẹ́ bí kìíní kan tí máa dàbí omi lórí títí táwọn ń tíráàbù ẹ̀ tó bá ń tíráàbù tó bá ti jókòó níwájú mọ́tò yóò mọ̀ ẹ́ lọ́ọ̀kan lórí ilẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀rọ pé omi ni kí ni wọ́n pè é Yorùbá. Náà tẹ bá wá débẹ̀ kankan. ọ̀rọ̀ lè rí nǹkan kan ọ̀rọ̀ mi bí bọ́rọ̀ lè ayé pẹ̀lú kọjá nǹkan kan pẹ́ẹ́pẹ́ lórí pé bọ́ọ̀ kẹ́lẹ̀ yóò fi mọ̀ wọ́n pé nǹkan kan dáa a ò lè lórí oríṣiríṣi àwọn ọ̀gá àwọn tí ń sáámọ́ pẹ̀lú ẹ̀ níbi tọ́lọ̀ ti fi ní àríjìtì wọn aya tí àwọn tó bá lè sójú ọ̀nà ọlọ́run àwọn tó bá lè sójú ọ̀nà ọlọ́run àwọn náà wọ́n ní ìfàyàkalẹ̀ yóò ní ìgbàgbọ́ ẹ̀mí òfin tí ó rè wọn. sọ ìdínú nínú sójú ọ̀nà ọlọ́run ìdínú tí ọlọ́run ti sọ lẹ́yìn ayé àìpé sáàbì fún ìlà mọ́tò ọ̀sìn ìrọ̀sìn àfáà سابقوا إلى مغفرة من ربكم سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض تسجيل آمنوا بالله ورسوله ذلك فضل الله ذلك فضل الله من يشاء والله نعم طلبني سابقوا إلى مغفرة من ربكم وجنة ẹsẹ منهج المطابقة للمواقف èdè àti ìkọ̀kọ́ ni ó pè ìdíje ẹsẹ̀ ìdíje àbíkọ́ pé èmi ní kọ̀kọ́ débẹ̀ èmi ní kọ̀kọ́ ṣe èmi ní kọ̀kọ́ ṣe sí ojú ọ̀nà ọlọ́run ọba àti ìyọ́nú ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run ọba yìí àti àlùjànnà ó ní kẹ́ ẹ ṣe ìdíje lé lórí. àlùjànnà kan pé arúgbó aka arúgbó sàmá ìwọ̀n náà fífẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí fífẹ́ sọ́mà àti ilẹ̀ wọ́n ì dẹ́k nílẹ̀ bí na ámàlù bìláyì wọ́n rẹ̀ sọ̀rọ̀. a rẹ̀ lẹ́ẹ̀dẹ́ àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ wọ̀rúsùlẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ dáàlì kàkọ́bù mọ́ ìlú sí ìlọ̀lẹ̀ta eléyìí ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti àwọn òjíṣẹ́ ọlá ni ẹ̀bùn ni láti ọ̀dọ̀ ọlọ́run tí máa ń fún ẹni tó bá wù wàláwù gólùkọ́pìlì àbẹ̀yìn ọlọ́run ọba ọba olóore ni tó pọ̀ títí ìkan oore tó tóbi عطاء من يسر أن يطابق أيها الناس في السعي إلى أسباب المغفرة من التوبة النصوح والابتعاد عن المعاصي الدين lọ sí àwọn ìdí tí máa mú kéèyàn orí àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí títú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àti jíjìnà sí ẹ̀ṣẹ̀ lìtújì مغفرة من ربكم وجنة أرضها كعرض السماء والأرض torí kẹ́ ẹ bá lè rí ẹ̀san ẹ̀san tọ́jọ́ pé àforíjì ni látọ̀dọ̀ ọlọ́run ọba yín àti ọba àdẹ̀ra léyìn tó tóbi tó gbọ̀ngbọ́n tó fẹ̀ ju sọ́mà àti ẹ̀kọ́ lọ́tà bá kó wọn pọ̀. wàyí ọmọ ìjàdùn nílẹ̀ dínà wàhádùn wàhà wàtẹ́bà òrùsùnà. àìjẹ́nà yìí apèsè rẹ̀ apèsè rẹ̀ rẹ̀ di àwọn tí wọ́n mọ ọlọ́run ọba lẹ́yọ̀ kan ṣoṣo tí wọ́n sì tẹ̀lé àwọn òjíṣẹ́ rẹ̀ dáálí kàfọ́pù lọ́ọ̀hí yóò fi ìmọ̀lẹ́sẹ̀ ọ̀nà ìkọ́sẹ̀ eléyìí oore látọ̀dọ̀ ọlọ́run ọba ìmọ̀ fún ẹni ó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ فالجنة لا تنال إلا برحمة الله وفضله ولكن أبادرة ẹnì kankan ò ní rí àyàfi pẹ̀lú ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ àyàfi pẹ̀lú ìkẹ́ ọlọ́run àti oore rẹ̀ wal amalu salih àti iṣẹ́ iṣẹ́ rẹ̀ wallahu dhul fadli al-azim ọlọ́run ọba ọba olóore tọ́kọ̀ ní ala lórí àwọn ẹrú rẹ̀ al tí wọ́n jẹ́ mọ́mìnì so ọlọ́run bá ń pará láti pé tá a bá fẹ́ ṣe gàfá tá a fẹ́ ṣe ìdíje ìdíje lọ sí àlùjẹ́nà lọ́yọ̀ ká ṣe ìdíje tí ó mú wa wọ àlùjẹ́nà lọ́yọ̀ ká ṣe pẹ̀lú iṣẹ́ rere àti tí ó bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àti jíjìnà kí n tọ́lọ́run ọba ò eléyìí òun ni a ti rí àlùjẹ́nà tọ́lọ́run bá pèsè fáwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run àtàwọn òjíṣẹ́ eléyìí ni oore látọ̀dọ̀ ọlọ́run ọba ẹni tó bá wù ní máa ṣe é fún adúpẹ́ oore tọ́lọ́run ti wá ní mùsùlùmí a sì dúpẹ́ oore ìgbàgbọ́ tọ́lọ́run jẹ́ ká gbàgbọ́ à ń bẹ ọlọ́run tó ṣe àlékún ìgbàgbọ́ fún wa èyí tí ó gbé wa wọ ọgbà àbẹ̀rà àlùjẹ́nà nínú sọ̀híhùn Muslim àti sọ̀híhùn Bukhari àwọn atálíkà wọ́n jẹ́ muhajirun wọ́n wá bá àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wá ń sọ fún pé ìwà ìwà àlẹ́bí sallallahu alaihi wa sallam àwọn olówó àwọn ọlọ́lá gbogbo ládàá ti kó lọ torí pé gbogbo táǹkì làwọn náà ń ṣe báyìí ṣe ń kírun làwọn náà ń kírun à ń gbá àwẹ̀ àwọn náà ń gbá àwẹ̀ ṣùgbọ́n àwọn ń wọ́n ná nínú owó wọn àwọn òní ká àti ní nínú owó wa wọ́n ń ṣe sádàkà àwọn òní ìkẹtẹ láti fi ṣe sádàkà wọ́n ń tú ètò ẹrú lẹ́yìn àwọn èèyàn àwọn òní ká ti ẹrú ní àdébùsà àtọ́nà àbàkọ̀ ìpẹ́yìn أفلا أعلمكم شيئا تدركون به من سبقكم وتسبقون به من بعدكم قد أعجن في كتابه ليه فيقي كيف شيء àwọn tó ti síwájú ní ẹ̀bà wọn lọ́nà pẹ̀lú iṣẹ́ rẹ̀ àwọn tí ń bẹ lẹ́yìn ìwọ̀n nílé bá pẹ̀lú iṣẹ́ rẹ̀ lọ́ máa sọ pé àlóyìn ìfaláyà kúrò áhàdùn àpọ̀lù minkum أن تقولي دوري كوري إلا من صنع مثل ما صنعتم أي أتني قبعة جدة تأتي قالوا بلى يا رسول الله ولداني والدي الله صلى الله عليه وسلم ني أنسى صلى الله عليه وسلم تشبهون وتكبرون وتحمدون دبر كل صلاة ثلاثا وثلاثين مرة آتي تكبير سبحان الله آتي تكبير الله أكبر آتي تحميد الحمد لله لي بدور بطاقة باتي ní ọgbọ̀n àti mẹ́ta lẹ́ẹ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ bá ń ṣe lè gbogbo nǹkan fẹ́ rí táwọn tí wọ́n lówó tí wọ́n ń ṣe nínú ẹ̀sìn ní òní lílá dákùnrin wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn olówó náà gbọ́ àwọn náà bẹ̀rẹ̀ sí ṣe rí wọ́n á padà lọ sọ́dọ̀ àlejò sọ́lọ́ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ wípé wà nẹ́bí àwọn ọmọ ìyá wa tí ní owó lọ gbogbo ń káyìí làwọn náà ti padà ti padà o wọ́n ti gbọ́ wọ́n sì ti ń ṣe eléyìí ni àjùlọ tọ́nà mọ ẹni tó bá wù àjùlọ ní ọlọ́ọ̀fẹ́ ẹni tó wù ní tó ẹgbà kánú wàláhù bọ̀ǹkọ́pìnrin àbúrò ọlọ́run ọba ọba oníkẹ́ ọba olóore ọba alájùlọ lọ́dọ̀ àjùlọ tó tóbi yóò fún àwọn múmi nínú ìjọba ilẹ̀ àìsàn àmà a torí àsìkò ní òkè ẹ̀rọ àsìkò tó ti lọ síwájú tó àgbọ̀rọ̀ báyìí tí ọlọ́run bá sọ àbí ọ̀la máa bá pọ̀ sí i èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run tí ó fún wa ní lábẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tí ó borí ẹ̀gbẹ́ wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Now, ìbéèrè bá wà.